Welcome to MTN TV, your home of latest entertainment updates. Stay tuned and subscribe. Hello guys, welcome back to Milton's Media. So at this moment, Portable is indeed, indeed in need of help. We have to keep or start praying for Portable because there are a lot of things happening to him. He just came out on social media um yesterday that someone is after his life, which happens to be Ijamode Yusuf of Owode. If you are all familiar with Owode, though I was born and brought up somewhere nearby to Owode in Ogun State. Owode is not for <laughs> the dangerous boys do live in Owode. Owode is not for kids at all, where kids will just be roaming about. It's for boys, cultists, thugs, a lot of people. So Portable is out here saying that he also said uh, um um Ijamode Yusuf made him to become a cultist. If not, he will not become a cultist. I promise to take him to Dubai. He will, he will meet with Sam Larry, Abu everybody, but not knowing that he was just being lured to join the cultist. Now, without much ado, let us, I will turn on the voice so that we can hear what Portable is saying. Now, guys, hear what Portable has to say in full details ìjọ birthday mi yesterday is my best day wọ́n tún àtàkì mi olórí burúkú ni wọ́n. ìjọmọdé come out we go collect mo fẹ́ ràn lọ́wọ́ ìjọmọdé jáde wọ́n lọ wọ́n ìsàlà ìjọmọdé Yusuf lówódé jáde wọ́n one is allowed. olálágbára ayé ni ẹ èmi lọ́lọ́ èmi sẹ́ta àwọn ọmọ ọlọ́run mo ti sọ fún àáfà kọ́ bá mi bẹ lọ́hùn tiẹ̀ lábẹ́ àwọn pásítọ̀ kọ́ bá wo mo ti gbé ìjọba tẹ́ẹ̀bà lọ́rùn ìgbò tẹ́ẹ̀bà lọ́rùn pọ́ọ̀tà yín go station ìmúná kọ́mú jàìdà ọlọ́kadà ọkọ̀ iṣẹ́ lókun state tó bá ti dọ̀la tí ìjọmọdé tí ó bá ti wá ọlọ́kadà ọkọ̀ òjíṣẹ́ lókun state wo na tomorrow na go kill me ṣẹ́gbọ́ èyí mo lọ sẹ́jọ́ sọ́ọ́gù padà ọmọ ẹ̀rọ tó dọ̀dọ̀ spoil am wo kẹtàrí lè padà ìyá yín wo èso lè kọ́lé ti jésù tẹ́ bá bẹ́ẹ̀ bá sá. They don't spoil my motto, threatening of life Like ejomode yusuf dey threaten me threatening of life Saying get money saying get people eh say him na boss eh him fit kill me he give me seven days threatening of life ejomode yusuf lowode threatening of life last year december ó já mi sí wòwò ẹ ṣé àti marua with iphone àyè buy the iphone for me o eh? He ìṣẹ́yìn gẹ́ ẹ̀kọ́ lébẹ̀ na fake man na fake life you dey use you get record label no get studio you sign artist for like fifteen years you no gree blow i come your side i train you dem give you work you go build house for lekki build everything after six months wetin be my gain eh you later talk say i thief why now see your oh, my na only this one i carry come house say. Eh? based on ah na me and my babe dey inside mọ́tò tí késàrì bá wọ̀ ẹ eh, lè dá dúró àwọn mọ́tò tó kù lẹ lè dá dúró